الحمد لله شرع الصيام للتقوى أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاتقوا الله يا عباد الله

ìyáwó ní jawari àwẹ̀ oríkèéríkèé ara òun náà ló ti sọ níbi gbogbo ọ̀rọ̀ àbí ìṣesí èyí tó jẹ́ wọ̀ tó ṣe pé ó lè jẹ́ kí ládàá aláwẹ̀ kó dínkù anabi sallallahu alaihi wa sallam ó ti sàlàyé fún wáyé pé àwọn ọ̀rọ̀ kan bẹ àwọn ìṣe kan bẹ tó yẹ pé ìwọ ni yóò di lága aláwẹ̀ kù láàyè ká Nabi sallallahu alaihi wa sallam sọ́sọ́ báyìí pé àní ẹni yóò tí ọba fi ọ̀rọ̀ èké sílẹ̀ àti máa ṣiṣẹ́ èké tó ti lóun gbáwẹ̀ ọlọ́wọ́n ò ní bùkátà sí àìjẹ rẹ̀ àìmú ẹ̀ ẹ̀yẹ́rú sí ọlọ́wọ́n ọba. ká sọ wípé oríkèéríkèé ara yọ gbáwẹ̀ yọọ máa já sí pé à ń lọ fi iṣẹ́ ti oríkèé ẹni tí ń gbà rẹ̀ nítorí bẹ́ẹ̀ nìyẹn ló ṣe nǹkan yẹn anabi sallallahu alaihi wa sallam ó ti fi àwọn iṣẹ́ ó ti fi ti oríkì ara rí ìṣọlọ sallallahu alaihi wa sallam onífẹ̀ẹ́rẹ́ ojú méjèèjì tẹ́síníyàn wọn a máa ṣàgbèrè ẹ̀rí kan sọ pé ojú méjèèjì máa ń ṣe àgbèrè. ìrẹ́ wọ òun náà ní ìmọ̀ àwọn tí ọ̀lẹ́ tán ahun náà nìyí a máa ṣàgbèrè ìrẹ́ ahun òun náà ní kọ́ máa sọ ohun tí ọ̀lẹ́ tán abẹ́wá nìyí a pè yẹn lódodo àbí kó pè é nírọ́ afáwọn ibùdó ìjẹ́rì yẹn ibùn hajar al al-fath wọn imam shafi rahimahullah wọ́n ní ajá sí pé àní àwọn iṣẹ́ alẹ́ lọ fi ti ọwọ́ iṣẹ́ sẹ́dá nìyẹn ṣe a lè fi ti ọwọ́ ọlọ́run ọba náà sọ bẹ́ẹ̀ pé bọ́ọ̀bì mọ̀ kásánẹ́tì áyídì ìkò pẹ̀lú mo ti ọwọ́ yín bá ti ìyẹn ni pé tẹ bá rí nǹkan tó jẹ́ ìṣòro tó jẹ́ àjálù tó jálù bá bọ́ọ̀bì mọ̀ kásánẹ́tì áyídì ìkò pẹ̀lú tọwọ́ yín ṣe ọlọ́run tún wí níbòmí ìdèbìmọ̀ kọ́sánẹ́tì yẹ pẹ̀lú tí ọwọ́ rẹ méjèèjì kan tó ṣe ṣáájú. ẹ wá rí sí àwọn oríkèé ara kókó sínú àwọn haram nǹkan tó jẹ́ wọ̀ kìí ṣe kó lè já yẹn láwẹ̀ o nítorí ẹ̀ làwọn olùmọ̀ ti sọ yìí pé gbogbo àwọn ìyapa yìí kìí ṣe pé yóò já wẹ̀ ṣùgbọ́n o ká bá fi oríkèé ara ti yapa kò lè já wẹ̀ ṣùgbọ́n lè di ládàá láwẹ̀ o ọ̀kẹ́ bá àwọn olùmọ̀ wọ́n ní ẹdún kò wípé irọ́ ọ̀rọ̀ ẹ̀yìn akọ̀ ọ̀báláwẹ̀ ní ẹ̀ bá ń gbá rẹ̀ kọ̀ gbọ́dọ̀ parọ́ kò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn èyí dáná tó sálánsá láyé ọ̀rọ̀ ẹ̀yìn òun ni kéèyàn sọ kéèyàn dárúkọ ọmọ ìyá rẹ̀ pẹ̀lú tó ṣe pé kò ní nífẹ̀ẹ́ sí ìwà parọ́ àti ọ̀rọ̀ ẹ̀yìn nǹkan tá a kọ̀ tá a fẹ́ kálá rẹ̀ kó dédé ẹ̀ ṣùgbọ́n o kì í ṣe pé méjèèjì lè jáwẹ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba àwọn oríkèé ara ètò tí mo fi dandan fún mùsùlùmí láti sọ ó sì bá ti ṣe haram kọ́ wá sí àwọn oríkèé yìí kó fi gbà rẹ̀ gẹ́gẹ́ bí kò ṣe jẹ bí ò ṣe mu alákọ̀ọ́kọ́ nù rẹ̀ òun náà ní ká gbà rẹ̀ ìyá abúlé sáà àwẹ̀ ahọ́n ìyẹn ní gbégbé yẹn pọ̀ fún ahọ́n láti má sọ ìwọ̀ lọ́sẹ̀ rọmọdọ́n nígbà tí ń dá rẹ̀ lọ́wọ́ àbí lóru lẹ́yìn ìgbà tí yẹn bá ti nù tán òjijì ọlọ́run sallallahu alaihi wa sallam àló ti sọ fún wa nínú ewu ẹlẹgẹ́ tí ń bẹ níbi ahọ́n pàápàá jùlọ tó lè ṣàkóbá ààwẹ̀ mùsùlùmí pẹ̀lú ọ̀rọ̀ táwọn sọ̀sálà ń sọ yìí dábìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé alẹ́ tó sì lóun gbá rẹ̀ àìjẹ àìmú ẹ̀ ọlọ́wọ́n ọmọ òní bùkátà sí. ẹ̀rí ọ̀rọ̀ èké òní gbogbo ọ̀rọ̀ yóò tọ́ bá fi kúrò níbi òtítọ́ bí irọ́ bí eku bí ọ̀rọ̀ ẹ̀yìn bí òkókó ìtọ́wá tó fi ń òun náà ní fi gba ìbàjẹ́ láti lè fi gba ohun tó jó dodo jẹ́. ẹ̀rí anabi sallallahu ó ti ṣàlàyé pàtàkì ká sọ ahọ́n wa ká sọ ahọ́n wa kó fi má ṣàkóbá rẹ̀ dáadáa sallallahu kọ̀ọ̀kan yìí ti ń gbá rẹ̀ kọ́ má sọ̀sọ̀ kú sọ kọ́ má lọ sùn o ká a bá wá rí aláwẹ̀ ni mí kó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mí. ọlọ́run ọba sùhánà ó ti ṣàlàyé fún wa fífi àníṣe gbogbo gbólóhùn tó bá tẹnu ẹ̀dá nìyẹn jáde wọ́n á sì tó bá jẹ́ dáadáa dáadáa lórí ẹ̀ ọba sùhánà àyà èdè bọ̀ gbólóhùn kí ò ní jábọ́ lẹ́nu ẹ̀dá àbí kó ti pé rọ̀kìmù àti àfíìn tọ́ba jẹ́ dáadáa rọ̀kìmù ọkọ̀ tọ́ba jẹ́ lábúrò àti ìdò akọ ẹ̀rí. bákan náà anábì sallallahu alaihi wasallam sáàbì sọ àmì wa pẹ̀lú bá a ti gbá rẹ̀ kásáwó wa níbi ìsọkúsọ òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ó ní talẹ́ntì náà tó ṣe yí pé ahùn rẹ̀ yọ̀ sọ̀ ìyẹn ni pé ìjàgbọ́ ẹ̀ méjèèjì ojú ọba bákan náà tani tí ó sọ àárín ẹsẹ̀ méjèèjì yá abẹ́ rẹ̀ ẹni tó ní ilé sọ mò ń fún onítọ̀hún láti èlé pé yọ wà lùkẹ́ ní ọ̀rọ̀ àgbọ́dọ̀ sọ àwọn wa pẹ̀lú pé kí ni wọ́n máa jáde nígbà tá à ń ṣe kí ni o nígbà tá à ń gbàwẹ̀ lọ́wọ́ òun la fi ní kan náà àwọn olùmọ̀ rọ̀hìmọ̀ owó ọ̀ wọ́n ní kájọ́ lọ yé wa wọ́n nígbà gbọ́dodo ikú gbogbo ẹni tó bá ti di ẹni tá a gbé wọ̀ lọ́rùn ó ṣe dandan irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kọ́ sọ ahọ́n rẹ̀ níbi gbogbo ọ̀rọ̀ tí ó máa sọ àyàfi ọ̀rọ̀ tó bá rí wípé àtúnṣe ń bẹ́ẹ̀ kódà tó bá ti kọ́ wáyé ibi ká dákẹ́ ọ̀rọ̀ àti ká sọ̀rọ̀ bákan bàkẹ́ ló ṣe rí ntọ́wá tó lànà níbi sallallahu alaihi wasallam ní ká bá sọ kẹ̀kẹ́ ẹ̀rí nítorí pé ọ̀rọ̀ tí ó ń tẹ̀tọ́ gan ó lè pani lọ síbi aráàmù gbà bí o èèyàn sọ lásán kúrò ní adẹ́kùn ti àtẹ̀jù lórí ẹ̀ ẹ̀rí ìyẹn pọ̀ nínú ṣèṣì àti wípé kéèyàn ti wá wà lálàáfíà tó ò ní sọ pé ẹ̀gbọ́n o tó wí ààrin kẹta lè fi wé ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba nínú àwọn kẹta fi gba awẹ pẹ̀lú bí àtijẹ bá a ti mú tá a ti ń ṣe bẹ́ẹ̀ láti gbà táwọn ẹ̀ ti di méjì láti gbà táwọn ìbájà rẹ̀ bá ti yọ títọ́rọ̀ àbíwọ̀ tàbí kàdé mẹ́rin lálẹ́ nì ẹ̀rí adúgbàdọ̀gbà awẹ ìyá múlẹ̀ àyílẹ̀ kó ti kí àwọn ojú wa méjèèjì agbá rẹ̀. bóòlù ojú méjèèjì ṣe máa gba rẹ̀ òun náà ní kíkọ̀ fún ojú méjèèjì kọ́bí ìwo gbogbo nǹkan tó bá jẹ́ o wo ìhòòhò tí ọ̀lẹ́tọ̀ láti wò ẹ má jẹ́ àgbàjẹ́ ìgbégbà tí wọ́n fi àtẹ́bí sallallahu alaihi wasallam kíkẹ́ ìhòòhò wa èwo ni ká fún èwo ni ká fi pamọ́ níjọ́ ọlọ́run wá mú ìdánilẹ́kọ̀ọ́ yẹn wá tó aya ìyàwó rẹ̀ àbí wọ́n tọ́ bá jọ́kọ́ obìnrin pé ọkùnrin àtọkùnrin wọn gbọ́dọ̀ rí òòfò ara wọn obìnrin àti wọn rí òòfò ara wọn rí ìhòòhò náà sì rí ọkọ ẹ tí ìbá tún ṣe báwọn tó bá ìyẹn náà ọba wọn bá ní bùkátà ni a máa wò ara wa àwọn mi ní tí láwọn bóde ọkùnrin ti di gbogbo wọn tó bí mẹ́rin ọba gbọ́ ẹbí kékeré làwọn jọ ní lára àwọn ọba kú ilé eléyà ọsàn ní ara mi ti bá a bá gbá wẹ agbọ́dọ̀ tún sọ ojú wa kọ gbá wẹ pẹ̀lú ká má wọ nǹkan tó ti xarọ akọkọkùnrin akọkùnrin ọgbà òwò ara wọn náà lóbìnrin àtòbìnrin kó fi àwọn obìnrin aláṣẹ́wó tí wọ́n fẹ́ tí wọ́n gbogbo ara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹni tó bá lọ kó nínú sèṣì débi kọ́ lọ obìnrin lọ́sìn Ramadan ara rẹ̀ wá gbé pẹ́pẹ́pẹ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ á sọ bá wẹ̀rẹ̀ já o wọn lá dá wẹ̀rẹ̀ ti kéde o o ti dínkù. eléyìí wọn máa kílẹ̀ àti wa nígbà tí wọn lọ fi sìnẹ́ ti ojú méjèèjì pé ojú méjèèjì bá lọ wo haram wo ti sàgbèrè náà nìyẹn pẹ̀lú hadith Abdullahi ibn Abbas radiyallahu ta'ala afáwa sọ yìí pé lè rí ìdẹ́gbẹ́ta lè sọ pé ó tó ẹsẹ̀ tó nǹkan tí àbùkù rẹ̀ rán sọ báyìí pé àní ọlọ́run ọba subhanahu wa ta'ala kátàbà alẹ́mìnì adam hàbọ̀hù mìnàmìnà ọlọ́run ọba ti kọ ìpínyà ọmọ àdébẹ̀ adamu lé lórí nínú àgbèrè àdìrọ̀ kàdà àlẹ́ làmàhálà kọ̀sọ́gbọ́n bí ọ̀dà kò lè mórí bọ́ bẹ́ẹ̀ àgbèrè yẹn wà lé ọrùn ọmọ àdébẹ̀ adamu ẹ̀rí wọn ní fọsílẹ̀ láàyè ní ẹ̀rá gbèrè ojú méjèèjì òun ni àtẹ́tọ̀ òun ni kéèyàn máa wù nǹkan bí ọ̀lẹ́tọ̀ ìní ahọ́n òun ni kéèyàn máa sọ ìsọkúsọ ìní èsì òun ni kéèyàn máa nítẹ̀ náà ẹ̀ wá rí abẹ́ tí bá ti gbọ́ gbogbo àwọn kẹfà yìí tí rí gbogbo àwọn kẹfà yìí yóò pè lòdòdò àbí kó sì pè ní rọ ọ̀kẹ́ náà wọ́n lè mọ̀ wọ́n ni wọ́n sọ yìí pé wíwò àti sísọ zina lè ti bẹ jáde nítorí pé yóò pè yàn lọ síbi zina pàápàá ni kìí ṣe pàápàá tó náà ṣùgbọ́n yóò pè yàn lọ síbi zina pàápàá ni òun lọ́fà ni wọ́n fi sọ yín pé abẹ́gẹ́gẹ́ wà pè kẹyẹ ní o yóò pè lódodo. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق العدو ومغاربها أستغفروه وأتوب إليه إنه هو الحمد لله وحده والصلاة والسلام على مولى نبي بعده وبعد فاتقوا الله يا عباد الله صوموا لجوارحكم كما أنتم تصومون وقد قال الله سبحانه إن شاء الله على الله فما بعد نبي الله إن شاء الله على الله فما بعد نبي فما بعد على الله وسبحانه àti àwọn ẹni tí wọ́n tẹ́ lánàá ẹ̀sẹ̀ kan dúró sí dára títí di ọjọ́ ẹ̀sẹ̀ ẹ̀yà ẹ̀rú ọlọ́wọ́n bá ẹ̀bẹ̀rù ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá tó sọ fún wa wípé gẹ́gẹ́ bí a ti gbàwẹ̀ ara wa ní ọgbàwẹ̀ o nínú oríkèé tá a máa fi gbàwẹ̀ wọlé ká gbàwẹ̀ ìyá ọmọdé ó lẹ́yìn méjèèjì kájí ọgbàwẹ̀ o òun ni kéèyàn kọ̀ fún etí láti má gbọ́ àràmù láti má gbọ́ gbọ́gbùgbọ́ ẹlòmíì nìyí inú rọmọdán lásìkò ìsọkúsọ tiẹ̀ inú rọmọdán lásìkò gbọ́gbùgbọ́ ẹlòmíì ẹ máa gbọ́ àwọn afọ oríṣiríṣi bí ìmáa fọ ọlọ́wọ́ bá ti ẹ̀yẹ èèyàn gbọ́dọ̀ tẹ́tí sí o àbí ìmáa fojú sí ọlọ́wọ́ bá ti ẹ̀yẹ ẹnìkan ní òun ṣe wá àtìkàn tí wọ́n ń fi súnà ẹ̀ sí èèyàn gbọ́dọ̀ tẹ́tí sí ọ̀gbìn ẹ̀ gbọ́dọ̀ tó fi pa sílẹ̀ iwájú rẹ̀ bíi máa tẹ́tí sí máa tẹ̀sí sí ẹ̀yẹ àbí kí èèyàn máa fi àmì ìjọsìn tẹ́tí àmì ìjọsìn sí ẹ̀yẹ èèyàn gbọ́dọ̀ tẹ́tí sí nígbà tá à ń gbá rẹ̀ lọ́wọ́ bákan náà àbọ̀rọ̀ ẹ̀yìn àbófófó ibi wọ́n ti sí èèyàn gbọ́dọ̀ gbọ́ ẹ̀rí bákan náà orin ẹlòmíràn ní káwé mágbó òun tí wọ́n máa kó kéṣẹ́ ti di sí mú kan ní wọ́n máa mú mi le ìyẹn kó gbọ́dọ̀ gbọ́ ọ gbogbo àwọn eléyìí pátápátá àtọ ìkọjá rẹ o ṣùgbọ́n yóò di ládàá rẹ wa ìwà máa tẹ́tí sí haram yìí nínú ìwọ lọ́wọ́ o ọlọ́run ọba sùhánẹ̀kù ó ti kọ̀ fún wa nípa ilé yẹn ọlọ́run ròyìn àwọn onígbà tó dodo tí wọ́n ti jèrè ọlọ́run níwọ̀n lẹ́bi ilẹ̀ hó wọ́n lọ wí lórí inú àwọn tó ti fi ọ̀rọ̀ ìbàjẹ́ nìyí wọn máa fẹ́rí kó fẹ́ wọ́n yé tiẹ̀ tẹ́tí sí ibi tí ò kọ̀ mọ́ ọlọ́run ọba sùhánà ó tún fàwọn aláfẹ́ ibi ká sọ́hun tá a gbọ̀ ká má gbọ́gbọ́ kú gbọ̀ ká má wò wò kú wò ọlọ́run wà láà tẹ́sìkò mọ́ àlẹ́ ìsẹ̀lẹ̀ ká bí àìl bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ pa nǹkan tó ṣe bó dìmọ̀ nípa rẹ̀ torí ìdílé sẹ́mà wọn lè bá sọ̀rọ̀ kádájọ́ etí ìgbọ́rọ̀ àti ojú orí rẹ̀ wọ́n fún ad àti ọkàn níyàn fi rò nǹkan kó lóògùn lá ìkàkà ní àdúgbò mọ́tò gbogbo ẹ̀ ni wọ́n á bíyàn kí ló fi sí ẹ gbọ́ wọn á bí ẹ kí ló fojú rẹ wò wọn ó bí ọ bákẹrẹ ìrògùrò tó ń fọkẹrẹ ìrògùrò ẹ pátá ni wọn máa béèrè ẹ̀rí lóbi jáde pé tí yẹn bá wà lọ bá rẹ láàyè kan lójijì àyè tí yẹn bá rẹ yẹn ọ̀rọ̀ yìí wọn sọ ń bẹ ìgbésẹ̀ tí alùsùn ni ó gbé wá ọ ìgbésẹ̀ tó nígbàgbọ́ òdodo máa gbé wá ẹ mọ kéèyàn wọ́n náà dáàbòbò ọmọlúwàbí ẹni tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ nísọkúsọ yẹn gbà ah, ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ̀jẹ̀ tó wò pé ọ̀sán àwẹ̀ làwà wà nú àwẹ̀ lẹ́yìn náà ní pé ní ìtẹ́ bá nílẹ̀ fi hà bẹ́ẹ̀ ṣe fún ẹ bá fi lọ ṣe fún ẹ rí gẹ́gẹ́ bá dùkú sọ́láńtì sọ fún wa yìí pé ẹnì yóò tọ́bí dá àwọn èèyàn padà nígbà tí wọ́n fẹ́ máa tọ́ ọmọ pàṣẹ ọlọ́wọ́ ọba sì máa gbé lẹ́jìnà sójú fi ẹlẹ́jọ́ fi dàgbà yá rẹ̀ eléyẹ jẹ́ ìgbésẹ̀ dání. ó kọ́ sínú gbà mí kéèyàn bá rẹ̀ níjòkó kan kò sì pé wọ́n ń sọ ń bẹ̀ ìyẹn lè bá rẹ̀ lójú. subhanallah àwọn yẹn máa ń láǹfààní bí kí ìṣẹ̀lẹ̀ ọ̀ṣẹ̀lẹ̀ wọ́n yà ń kó mọ́lé àbí wọ́n ń sí ìyàwó tí wọ́n bá jàjà rí ẹni tó dúró gbọ̀n báyìí wàhálà tó wọ́n lè máa sọ̀sọ̀ wọ́n lè máa ṣépè wọ́n lè máa bú súnẹ̀ wọ́n lè máa wí ìkúwì àìwá àti ẹ̀ bá a mọ̀ ọmọ sínú Ramadan ìyẹn bá lọ kẹra rẹ̀ láàrin kan láàrin ìjókòó kan tó ti bọ́rọ̀ tí wọ́n ń sọ bí ọ̀rọ̀ haramu ni bóyá wọ́n ń bú ọlọ́wọ́ ọba sùhánà àbí wọ́n ń bú ànẹ́bì ẹlòmí ò lè gbé bó wọ́n ti bú ànẹ́bì ẹni tí bá ti bú súnmẹ̀ bá ànẹ́bì ẹ bá ti lòkòtò tófé tófé àwọn àti ẹ̀kú borí ewu bẹ́ẹ̀ bá wọ ẹlẹ́ àrà àjẹ ẹ wá ní kọ̀ bá ànẹ́bì tó tani wà mú ṣé wọ́n sì ní mú nígbà tí èsì pé nǹkan tá a ṣe yẹ ajá ṣe ní bá nẹ́bì ní máa ń ṣòwò láti fi kọ́ọ̀tù níyẹn bá bá rẹ̀ nírú òjòkó báyìí lójijì àbí wọ́n pé Islam ló tó pé dandan fẹ́ni tó jẹ́ mùsùlùmí òdodo pàpà á ti lọ níyẹn ń gbáwẹ̀ báyìí níyẹn kó ní ìjòkó yẹn ni o kò kó ní bẹ́ẹ̀ ni o agága kó o lè gbé mákrófóònù kan gbé ọjọ́ wa rí lẹ́nu ẹ̀ kó o kó bẹ́ẹ̀ ni o bọ́ọ̀ bá sì ni wọ́n sinmi wọn nígbà ọlọ́run bá sùn وإذا رأيت الذين يقولون في آياتنا tí ó bá rí àwọn èèyàn tí wọ́n ń ṣe ìfẹ́lógún níbi àyà wa àrùn àdìgbò sẹ́rí kúrò lọ́dọ̀ wọn ni o hàtà yẹ̀kúrò fi hadithi wáyìrì tí wọ́n fi padà kó sínú ọ̀rọ̀ bíi ẹ̀dọ̀ ọlọ́run bá sùpánì wá ní fàìmà yóò fi ànàkà ṣèyítọ́n tó bá ti bá ti dání wá gbọ́ lágbè ní o ti jókòó sí wọn fọ́lá sẹ́kẹ̀ ọ̀hún bá dà síkírí mọ́ àlùfóònù sọ̀rọ̀ bíi bá gbìyànjú ẹ̀ mọ́ o nígbà tá a yà ti sọ kálẹ̀ yìí gbogbo àwọn tó bá yẹ alágbòsí má jókòó bí wọn tí mo fi máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàjẹ́ àlù sunna tàjẹ́ mùsùlùmí òdodo èyí ṣe wá dáa máa ń jókòó níbi wọn ti máa rí ikú yìí kílẹ̀ wá. tọ́ba ti wọlé wúwú lórí báwọn ẹni ibi lọ́wọ́ abẹ́ kó gbé kó kó bẹ́ẹ̀ nínú àwọn lábúrú wọn lè dínkù tí wọn bá ti rí ẹ torí tí wọn bá ti rí ọ báyìí náà orí wọn tẹ̀lé lẹ́nu kọ́dà wọ́n lè tún ìtọ́ sí. wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa láálé súnmọ́ wọ́n máa wí ikú wọ́n máa sọ̀sọ̀ kú sọ̀. ó fi èyí pé ojúṣe tó bá jẹ́ mùsùlùmí òdodo kò nídìí kí wọ́n náà jókòó fi wọ́n nínú ikú yìí. lófin ìgbà tó yẹ pé o ò láǹfààní kẹ̀kẹ́ tó fẹ́ ṣe ń bẹ̀ o ò lè téèjì wọn o ò lè sọ kẹ̀kẹ́ kí lọ wá bẹ̀. ọ̀rẹ́ mi kẹ́ni ìlú ṣe kọ́mọ ni ìgbọ́n lọ́ba sì gbì ìfowópamọ́ rẹ̀ kéde lọ nígbà tó ọba kàlà. torí o ò rí ikọ̀ ìjẹgbẹ́kẹ́ nìyẹn wọ́n yé ti sálàfẹ́ níbi kan lè má lè má kàn kẹ́kọ̀ọ́ ìjẹ̀gbẹ́ tó dúró níbi kan dúró bọ̀ kúbọ̀ torí bó tún di òjìkúta fẹ́rù rẹ̀ tó nípa abẹ́ ọlọ́wọ́ bá sùpàdé wa ní pé tó bá ṣe bí àṣẹ ìtọ́ni gbọ́ láti tó ní jókòó tí wọn bí wọn wí kówó yẹ ṣé jókòó tí wọn bá ọ lẹ́yìn ìgbà táyà ti sọ̀kalẹ̀ mọ àlìkòrì tọ́límì pẹ̀lú àwọn alábòsí alábòsí làwọn èèyàn pé tí gbogbo ẹni tí bá torí wọn gbogbo nǹkan tí ò rí bẹ́ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ káàtìkàtì àwọn tẹlifíṣàtì wọn máa wí ikúwì lápẹẹrẹ nítorí tí wọ́n bá rí kó gbé súnlẹ̀ gidi dání wọ́n tọwọ́ bọ̀ pàṣẹ́ntì rẹ̀ nígbà wọn bá ti tọwọ́ bọ̀ ọ̀dọ̀ ẹ̀dẹ́sì ló ti tọ́ súnlẹ̀ tí àwọn bá ti ba tiẹ̀ jẹ́ sọ̀rọ̀ pé wọ́n padà wọlé pé ṣe má kò sẹ́ni dáadáa mọ́ sáàjì má dára mi láwù. ọ̀wọ́ apàdà ní padà gbẹ́sì ìfẹ́mọ́ ìtẹ̀yẹ́ wọn apàdà bàjẹ́ ọlọ́dà kó kìtì wọ́n bàjẹ́. gbogbo ibi tí wọ́n bá ti ń sọ bí èyí jókòó bẹ́ẹ̀ bá ṣe dáni bá ti wá mú yẹn ṣe ìjókòó ń bẹ jọ kan lẹ́yìn ìgbà yẹn ọgbẹ́rọ̀ tó dá wò mọ́ ọ ẹ̀rí gbogbo àwọn eléyìí nínú àwọn kẹta àti gbà àwẹ̀ nìyẹn pẹ̀lú pé ká sọ etí wa wọ́n bá gbọ́gbọ́ kúgbọ́ ọ ọmọ ìgbọ́gbọ́ kúgbọ́ bá a ti fa owó wa bá a ti sọ ìsọkú bá a ti fi sọsọkúsọ. bákan náà aláàgbọ́dọ̀ fi gbórí o àdébí sallallahu alaihi wasallam ó ní yọ padà wá báwọn èèyàn àkókò kan tó ti fáwọn èèyàn máa sọ pé sì ṣe kí ni ó ti tẹ̀tọ́ àtàkọ ààrẹ ẹ̀rì pé sì lẹ́tẹ̀tọ́ láwùjọ ń sìn bí wọ́n kó lówó oògùn wọ́n yọ obìnrin ní oògùn bí wọ́n kó lówó táyà wọ́n yọ obìnrin owó òsì ẹ dákun kí ni ìbáṣepọ̀ ti bẹ láàrin táyà ọkọ̀ àbí táyà kẹ̀kẹ́ pẹ̀lú obìnrin ní oògùn àbóògùn kàtá kí ni ìbáṣepọ̀ ti bẹ mẹ́ ẹ̀rí àti bọ́ sásìkò náà nìyẹn nígbà tó sẹ́lá àlébi lásìkò yẹn padà dé àti àsìkò tó yẹ pé "Siliki, tí wọ́n máa ti lẹ́sọ̀ọ́ yẹn atọ́ yọ̀rọ̀yọ̀rọ̀ atọ́tí bákan náà àtòrí eléyìí a gbọ́dọ̀ tẹ́tí sórí o sani sọsọlá ń sàlàyé yẹn ń sàlàyé kọ sọ pé nǹkan tó dáa ni tí wọ́n bá ń ṣe kiri o tí wọ́n bá ń ṣe àwọn nǹkan yìí lẹ́tọ̀ọ́ àmọ́ ká lè sọ́ra ká má jì sínú ẹ̀ nínú àwọn nǹkan tá a ti gbà wẹ̀ ìyá ọmọnìyàn ni wọ́n rí jìlẹ́yìn bá a ti gbà wẹ̀ yìí tá a jẹ́ tá a rún ká má kéde panu lásán o kájẹ láàrin lè sọ fáre wákàjẹ tó mọ́kí ládàá wọn máa lọ dínkù kájẹ sì má gbàgbé ládàá ní lábàtú tí mẹ mú àwẹ̀ ìpọlọ wọn bá sùpánà lódìdí sọ yìí pé asọ́ọ̀mù ni wàá ní ájúzi ilé lada yẹn tá a bá bọ̀ ní àbámá fún jí afọ́tò rẹ̀ tẹ̀sí kó jù báyìí lọ ọlọ́wọ́ rẹ̀ sọ fún wa ibi àwẹ̀ o èmi ọlọ́run mo ní wàá ní ájúzi ilé èmi náà máa ti ṣe kí ni o ni màá sẹ̀sẹ̀ rẹ̀ kọ́ sọ ẹ̀sẹ̀ rẹ̀ fún wa níbi báwa lọ pé kò ju wọn báyìí rẹ lọ tá a bá ń gbàwẹ̀ á gbàwẹ̀ pẹ̀lú ọwọ́ wa méjèèjì àtẹ̀fẹ̀ wa méjèèjì o bó o láti fọwọ́ gbàwẹ̀ bó o láti fẹsẹ̀ gbàwẹ̀ òrìbá kọ̀ fún àwọn oríkèé wa yìí láti má ṣe haram ọwọ́ wa àní fi gbowó ara mú o àwọn ẹlòmíín ti tún bá kàkàtì wọn lọ́sọ̀ àwẹ̀ yìí náà o subhanallah wọn lọ́sọ̀ yìí náà nǹkan tó jẹ́ nǹkan aráàmù déèyàn gbọ́dọ̀ mú ànímú o ọba àjálẹ̀ gbà ká bá ti nu o ẹ̀tọ́ lè pé kò lè má fi ọ̀pá àyọnu aráàmù ni o tọ́lọ́ máa máa bóṣù sábà yẹn àwọn tó sì ṣe sìgá jẹ wọ́n wulẹ̀ mú wọ́n mú pépà wọ́n lẹ̀ mọ́ wọ́n á fi ọ̀dà dúdú kọ́ ìgbẹ́ tí bá ti mu sìgá yìí o o lè kú láì tó ọjọ́ o ìyẹn ni pé ikú rẹ lè yá o ọlọ́run lè lò ó sábàbí ikú rẹ ó fi yá o. ẹ̀rí oúnjẹ aráàmù àníjẹ àdìgbọ́wọ́ amú haram àníjọ́wọ́ haram àdẹ̀bí ti sùdá ọmọ ẹlòmíì. rìn lọ sí ti ohun tó jẹ́ aráàmù ní ohun tó jẹ́ wọ̀ òun bá a ti ṣe kéde o bá a ń gbàwẹ̀ yìí. a má gbàgbé dáadé wa lẹ́ẹ̀kan ìgbé àdìsẹ́ ọlọ́wọ́ ọba sùpáànù ó ti kà kọ́ ọ́lẹ̀ lórí ọmọ ó sì gbọ́dọ̀ sí ẹ̀rí ni òrojú méjèèjì máa ń ṣàgbèrè àgbèrè rẹ̀ ní wíwò ètò méjèèjì náà ń ṣàgbèrè òun ni ìgbọ́gbọ́ púpọ̀ àwọn náà ń ṣàgbèrè òun náà ni ìmọ̀ aṣọ ìsọkúsọ ọwọ́ náà ń ṣàgbèrè òun ni ìmọ̀ alọ́ gbá nǹkan tí ọ̀lẹ́tọ̀ mú ẹlòmíì lè lóhùn gbá èyí sì ìyàwó rẹ̀ ó ó lè lọ gbómi olómi ìmú lọ́wọ́ kọ́dà máa bomi lọ́wọ́ ó lè kéèyàn lọ mú ògùn rẹ báyìí tọ́tẹ̀ sì gbọ́n rúbẹ̀ rúbẹ̀ kọ́ fi sátẹ̀lẹ̀ wọn kọ́ wá jẹ ọwọ́ rẹ̀ débi kó ògùn rẹ̀ yọ padà wá já bọ́lẹ̀ wọ́n tẹ̀ sì lóore fún ìyẹ̀jú kéèyàn lọ fi ọwọ́ rẹ̀ kan àwọn obìnrin téèyàn lẹ́tọ̀ọ́ sí lọ ẹ̀yẹ ń sọ ọlọ́run ọba nínú ẹsẹ̀ òun ni ìbá gbégbèsè lọ síbi irun tí ọ̀dà ń bi haramu ọkàn náà nìyí yọ̀ọ́ máa gbèrò

ládàá rẹ lè dínkù o gbígbéraga bá ń bẹ lẹ́mìí yàn ẹlòmíì lè gbódò dundun rọmọdún yìí ó sì tún kákú alẹ́bí sọlọ́lọ́ àṣọlá náà sọ pé alikíbọ̀rù irun tí ń jẹ́ mọ́tòmọ́tò ọ̀hún náà ní kíni o kí èèyàn dá òdodo padà bá tọrọ tak tí wọ́n sọ fún òtọ́ ní kéèyàn ní owó ọ̀gá ọ̀gọ́n tún náà kéèyàn náà fojú rẹ́ ní àwọn èèyàn eré ilé ìdíládá àwọn èèyàn ó lè dìbò bẹ́ẹ̀ náà ní ẹ̀kẹ́ ẹ̀rí pọ́kẹ́ lòun náà máa wà òní kèé da kèé ró kí ẹ lọ pé ẹbí ọ̀ sọ pé kí dáadáa nì tó bá kó lọ́dọ̀ rẹ̀ pọ́dọ́dọ̀ tó ṣùgbọ́n kọ́ bá sì fún mọ́ ẹ̀rí àgbẹ̀dọ̀ jẹ́rù nǹkan báyìí kọ́ wà nínú ẹ̀mí wa bí ti wù kọ́ mọ́ ẹ̀ wá rí inú ni a tóbi táà sísọ̀tẹ̀ tìlú bá lọ wà lẹ́nu yẹn ìtẹ̀yẹ ti bá yẹn nìyẹn o tọ́bi ìsìnkú lẹ́mi lọ́wọ́ ìtẹ̀yẹ ti bá yẹn nìyẹn o ìyẹn tiẹ̀ nìyí ó lè sọ yẹn ní kékeré o àwọn òbílà ojú méjì tó dẹ́bi tí èsè pé tó ní ti sẹ́dé ó lè sọ ọ̀yà ní kẹfìrí o àwọn òbílà ìbílà àlè alẹ́bi sọlọ́lọ́ àṣọlá ó ṣe kìlọ̀kìlọ̀ fún wa kí ládàá rẹ̀ wá fi má ti kún òjíṣẹ́ ọlọ́run ní látàbà ọ̀gọ́dù ẹ má kórìíra ara yín o wọ́n láti hákàdù ẹ má kẹ́yìn ara yín o wọ́n láti dábàrú ẹbí ìjábò lọ́dọ̀ ara yẹn òfin mi ò ní bálágbájá jọ òun ní òní bá mi ṣe wọ́n kú ní ibadallahi ikhwana ẹjẹ́rúṣẹ́ ọlọ́run ọba lọ́mọ ọ̀yá kan náà. bákan náà nínú láburú bí láburú bá jẹ bá bá wá sí ìyẹlẹ ní kéèyàn sáré kẹ́ni kó bẹ́ẹ̀ kéèyàn fi lè bọ́ sáàrin àwọn ẹni tọ́lọ́run ọba máa ṣàmójúkú ẹni pàdébí sallallahu alaihi ojú yìí wáyé gbọ́n náà ti ṣe àmójúkú òfin ni ntọ́wálẹ́ni wọn. tí wọn bá ti sọ tí wọn sì ti sẹ gbà ní o ṣùgbọ́n kí yẹn kárí kẹ́mi kó mẹ́ẹ̀ ẹ tankutanku ìgbéraga ó kí yẹn kárí kó kó lẹ́mi ẹ̀rí ẹ̀yẹ rúṣin ọlọ́run inú kẹta fi gba awẹ òun ẹ̀yọ awẹ gba aláàgọ́dọ̀ fi agbọ́dọ̀ fi jẹ haram agbọ́dọ̀ jẹ haramu sínú ogun wa ẹ àwọn tó ń jẹ rìbá mi wò tó bá ní wọn tún jẹ nù ramadan yìí o bẹ́ẹ̀ náà ni màá ṣì fi yẹn àwọn yẹn tún ta ìtàkùtà fáwọn èèyàn lọ́jà inú ramadan irúfẹ́ àwọn ẹni jẹkújẹ ni wọ́n jẹ síkú o àbáwọn ẹni tó ń ta fàrà àtọ̀fẹ́ àyọnu yẹn náà wọn ni ìbálẹ̀ làwọn ń tà á èyí kú sójúmọ́ àwọn ọ̀jáwé ó lè fa ẹni tí ń jẹ àtẹni tí ń ta fún yẹn àgbàgbà rẹ já o nígbà tí etí sọ̀tẹ́ lọ́dẹ wò ṣùgbọ́n o ó lè di ládàá àwẹ̀ rẹ̀ fún o bákan náà a tún gbà wẹ̀ fìyà mọ̀lẹ́fàrì bá a ti ń gbà abẹ́ wa á fi gbà o kó o níbi ìsìn náà ẹlòmí ò ní alẹ́ láti gbogbo ẹ̀sẹ̀ wọn bá ti bọ́dọ̀ àwẹ̀ òní ti tọ́lọ́sẹ̀ ń bẹ̀ mọ́ ọsọdún ni wọ́n béèrè béèrè ara máa dáná wọ́n máa gbọ́ obìnrin tẹ́yìn òní igi pẹ̀lú rẹ̀ tó lè máa dáná sáré à àlè ń jálè èwo ní obìnrin tẹ́yìn òní igi pẹ̀lú rẹ̀ èyí tó bá ti ta gbogbo igi rẹ̀ kódà bó o ti sẹ̀sọ̀ dá ìyàwó rẹ̀ lélẹ́ẹ̀mí ọ̀hún rẹ̀ sì rówó fẹ̀fẹ̀sẹ̀ ni tó ti lọ́ọ́ tọrọ ẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ tó ti buwọ́lù gbéyàwó rẹ̀ ni ṣùgbọ́n èyí tó lè wé ìwà àti ẹ̀rẹ́ lẹ́kẹ́ ń pẹ́ kiri káàkiri àwọn èèyàn máa tún fi pàdé ẹ̀ wọ́n tún fi sálẹ̀ eléyìí ní ọba jáwé yẹn ó sì lè ṣèkéde o ó lè dínkù nù ládé yẹn tòun ti bó ti jálẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ náà ni àwọn akórijọbọ àbí kéèyàn máa pa àtọ̀ gbogbo àwọn eléyìí kò lè dín ládàwẹ̀ kù nǹkan tá a gbọ́dọ̀ ṣèkéde o tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ àfọlẹ ẹyẹ rúṣì Ọlọ́run ọba ìjẹ sọ àwẹ̀ yìí kúrò níbi gbogbo nǹkan tó lè ṣe àdínkù ládàá rẹ̀ kámágbé àgbẹ ọ̀rọ̀ tí àbí ìfòyérọ rọjà lọ tàlá àti tí wọn mú wa látọ̀dọ̀ jíṣẹ́ Ọlọ́run sọlọlọhùn àríwá sọlọm wípé rúgbà sọ ìm mélòó mélòó aláwẹ̀ tó ti fi hàgbùgbù mi ń sèyá ní ìlìjọ wọlé àtọṣ ìpín rẹ̀ tó ní bí àwẹ̀ tó gbà ibi lásán ni àtúgbẹ ẹrí káṣí má gbàgbé pípa àwẹ̀ yìí Ọlọ́run ọba subhanahu wa ta'ala sí lófin gẹ́gẹ́ bá a ti fi bẹ̀rẹ̀ kútúbà lè tẹfù láti lè kọ́ mi lọ ọlọ́run èyí wá ti tọ́ wá ti pé bá àwẹ̀ náà rà sọ á ní dúró déédéé ọlọ́run ní ayò alẹ́mí rẹ̀ ẹ́mẹ́nu ẹ̀yin onígbàgbọ́ òdodo kó ti bá àlẹ́ ìkùmọ̀ síyá wọ́n ti àwẹ̀ lọ́rẹ̀ yẹn fún yín kámọ́ kó ti bá alẹ́lẹ́mí rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe lọ́rẹ̀ yẹn fáwọn tó ṣáájú yín làálẹ̀kùn tẹ̀síkúwòlù kẹ́ lè jẹ́ ní tí ẹ máa ká sámú o ẹlòmíjọ àkọ́kọ́ ló ti kí kẹ́yìn báyà yóò tún lọ́gbà tó ní lẹ́wù ibi àtún ti fẹ́ kó dákì yóò tún fi pàdé sí twenty one wọ́n kàn ń fẹ́rẹ̀ ẹjẹ́ ni o ká má gbàgbé pé hadith kan náà lọ wá lórí kíká sámú àtàwẹ̀ ládàlálá kọ̀ọ̀kan náà ní bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bá mi sọ sọ́lá hadith àbí ìwé rọ ọ̀rọ̀ kan náà lọ sọ ń parẹ̀ kíkẹ́ ni yóò tọ́ bá gba Ramadan ìmọ̀ náà wà ìsáàbà ó nígbàgbọ́ sọ́lọ́hùn ó dẹ̀ ní àfiyèlé ẹ̀ṣẹ̀ dáadáa rẹ̀ sọ́dọ̀ ọlọ́run òun fi rọ̀ lọ́gùn mọ́ takọ́jàmọ́ mi zẹ́pẹ̀ ẹ̀ṣẹ̀ tó ti sáájú ọlọ́run tẹ̀sí máa forí ẹ̀jì. irú ẹ̀ bẹ́ẹ̀ ló tún wá fi àdìsí tó ní fi ásámú táwọn èèyàn ọ̀bẹ kí yìí náà mọ́ o. wọ́n fẹ́ lé máa lójú wákàtí kan lọ́mọ́sálásí mi ẹ̀ẹ́dẹ̀rẹ̀ tí wọ́n fà nínú lẹ́yìn ijó àkọ́kọ́ ẹni tó bá dìde nẹ́fìlà rọmọdọ́n òun ni ásámù tàràwí ìta máa ń kíyàn ẹni ọba ṣe ó nígbàgbọ́ sọlọ́hún ó dẹ̀dẹ̀ àgbé ilé ẹ̀fẹ́ dáadáa lọ́dọ̀ ọlọ́hún òun fi ọlọ́hún fún ọta fún jẹrọ mi zambé ọlọ́hún tẹ̀sí máa forí ẹ̀ṣẹ̀ tó ti ṣáájú ọlọ́hún máa forí ẹ̀jù má wàá tẹ̀lé jẹ́ báyìí ẹ séèyàn lè kí lóru ni ó sì ní kẹ̀kẹ́ tó ti ara ẹ̀ lọ ń sẹ̀jẹ̀ o àdìsí sáǹsù sálámù yẹn ti tó pọ̀pọ̀lọpọ̀ wa ife ẹni yóò tó bá tó pẹ̀lú lè mọ́mú ẹ̀ láti bẹ̀rẹ̀ tó fi parí ìrù gbogbo òru tí wọ́n kìkẹ́ wọlé wájú bíi náírà tàbí lọ́dún wá fi parí àbí tẹ́ẹ̀lì ń dàrí ẹ wá wò sí wákàtí sáánù sísáni ó fi parí àbí tílé ó fi bọ̀ kó o sì fi kọ́ ládàá fún yẹn pé gbogbo òru yẹn nìyẹn ti ṣe náà fílà ẹ yẹn lùsìn ọlọ́run ọba ẹ dàpọ̀ ìjà lé sí nínú ìjọsìn wájú rọmọdán láti lè máa fi palẹ̀ mọ́ láti fi wá láyé látọ̀ fọ́dẹ̀rù ètò ìfẹ́ yóò fẹ́ ẹni ká fún wa ẹni tó bá lẹ́sùn ìjọsìn nínú àwọn àkókò yìí yóò fẹ́ lè láre ẹ̀ láti sàlẹ́sì ìjọsìn nígbà tó bá di mẹ́wàá gbẹ̀yìn ìyá wa lásìkò kọ́dẹ̀ àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala. أن يتقبل الله صيامكم وقيامكم ودعاءكم وعباداتكم وصدقاتكم برحمتك يا أرحم الراحمين عبد الله سبحانه وتعالى pé ààwẹ̀ wa ọlọ́run tó gbà lọ́wọ́ wa o ọlọ́run bá dáadọ́ wa láyà o yọnu sí fún alẹ́ sí o lẹ́ẹ̀bí la wa dáhùn sí ọlọ́run dàkú gbà lọ́wọ́ wa o ọlọ́run bá dáadọ́ wa láyà o ọlọ́run yọnu sí fún alẹ́ sí o adúlá wa lọ́dà kò sí ọgbà o ọlọ́run gbàdúrà wa lórí ayé ọmọ wa lórí ìyàwó wa lórí ara wa lórí ìlú wa lórí iléèdè wa lórí ilé wa lórí gbogbo nǹkan tá lọ́wọ́ sí ọlọ́run dàkú gbàdúrà wa o àwọn nǹkan àlejò dáadáa mo dákun sí fún ọ ìwọ Ọlọ́run gbogbo nǹkan tó fi dá wa lọ́lá yẹ́yẹ́ Ọlọ́run dákun má fi dá wa lára o gbogbo tó fi dá wa lọ́lá yẹ́yẹ́ Ọlọ́run dákun má fi dá wa lára o àbẹ Ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo ìjọsìn tá à ń ṣe sàárà ni pẹ́pẹ́ fúru ní ọ̀dọ̀dàmọ́dá lu aláyà o ọlọ́run dàpọ̀ wá fẹ́ yá pẹ́ lórí ètò ọlọ́run bá sùpánà ọlọ́run ṣàtúnṣe wa ṣàtúnṣe àwọn aláṣẹ wa ṣàtúnṣe orílẹ̀-èdè wa ṣàtúnṣe ìlú wa àwọn ọmọ wa dàpọ̀ sí wọn ní olóríire àtàwọn bàbá rẹ̀ ọ̀nà dàpọ̀ sí wa lẹ́ni dáadáa wá sí gbogbo àwọn ọmọ wa ní aṣáájú nínú bẹ̀rẹ̀ ọlọ́run bá sùpánà àbẹ̀wò ọlọ́run bá sùpánà bọ̀ ṣàhálà dàpọ̀ ọlọ́run bá gbogbo nǹkan náà fẹ́ ní dáadáa ọ̀nà dàpọ̀ fún wa gbogbo ń sáà fẹ́ ń dáadáa ọ̀nà wa gbogbo ń sáà fẹ́ láì dá ọ̀nà kò bá ní gbé jìnnà sí wa ọlọ́run máa fi sọ̀rọ̀ rẹ̀ sọ àmọ́ adáàbò ẹ̀bùn wa o ọlọ́run dákun máa fi sọ̀rọ̀ sọ àmọ́ adáàbò ẹ̀bùn wa ọlọ́run dákun là wá pẹ̀lú àwọn ẹni kan ọ̀la o ọlọ́run má jẹ́ àparẹ́ pẹ̀lú àwọn ẹni